ló ṣe mí tèmi ò ní gbéga. màá gbéga ní tèmi o. màá gbéga. èmi á gbéga ní tèmi o. màá gbéga. màá gbéga ní tèmi o. màá gbéga. èmi á gbéga ní tèmi o. màá gbéga. màá gbéga ní tèmi o. màá gbéga. èmi á gbéga ní tèmi o. màá gbéga. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ fresh fm. àwọn kọ́. wọ́n náà fọ́tún náà yẹ one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. tún ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́. àjàbalẹ̀ wọ̀lú akú ojúmọ́ ẹkú àmójúbà orí àtọrùn ọwọ́ ló jìgá lọ́rùn níbi tẹ́ ẹ wà yẹn ẹkú àmójúbà ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn ẹ gbọ́ bí onínàmọ̀ ní ọjọ́ ìkọkàndínlógún nínú oṣù kejìlá ẹgbẹ̀wá ọdún lé mọ́kànlélógún ẹ jẹ́ jọmọ́ wá olúwa nígbà tá a lè rí o òsígbà tá a fẹ́ rí tá a lè rí bí ìwà wa bá ti mọ́ tá a ọwọ́ mímọ́ àti àyà funfun tá a sì gbọ́kàn wa sókè sí asán tá a mọ búra ẹ̀tàn ẹ jẹ́ kájọ mọ́ ọ pé nígbà tó wà nítòsí ìgbà wo ni òsì tòsí wa rí afàìlélánú sọ̀rọ̀ mọ́ ni o ńlá sọ̀rọ̀ tí ọ̀gbọ́n tí à ń sọ bá bá ti lè sọ̀rọ̀ báyìí ẹ rí wípé yọ gbọ́n tá à ń wí yóò sì mọ́ gbọ́ igbe àti ẹ̀bẹ̀ wa igbe àti ẹ̀bẹ̀ mi àti yóò ní digbe ajá lásán ajá balẹ̀ rèé ọwọ́ rẹ̀ òkúrú láti gbani ẹ̀ ń yọ ká máa fi ọpẹ́ fún olúwa ni nítorí pé ó ṣeun nítorí tí àánú rẹ̀ tó dúró láéláé bọ́ọ̀lù ti ṣe jẹ́ ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ń tán lọ́nu bí gbogbo ìpalẹ̀mọ́ ọdún bó ṣe wá ń bọ̀ lọ́nà tọdún twenty twenty one ń tán lọ hmm. ẹ̀mí wa ò ní tán o ìrì ayé wa ò ní tán ìbùkún ayé wa ò ní tán ìgbéga ayé wa ò ní tán ẹ̀rí bí ohun gbogbo tó yẹ wá yẹ ògo olúwa ọ̀rẹ́ ọdún ọba òkè yọ ta gbogbo wa lápapọ̀ báwa ti ṣe nìyẹn ìkànnì aládùn àlẹ́ wà yìí àwa ò gbọ́dọ̀ mọ́ ṣàdúrà bá a bá ti gorí afẹ́fẹ́ àgàgà pẹ̀lú ìpè àmì òróró tí ń bẹ lórí mọ̀mí jí o dr olùtayọ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ mọ̀mí jí o mọ̀mí jp ọrùn mo wà lẹ́gbẹ̀ẹ́ orí mi. a jẹ́ pé ó tún ti ṣẹ́yọ bí ọjọ́ ó là kanlẹ̀ bí òṣùmàrè ajá balẹ̀ ròyìn tún ti ṣe bẹ́ẹ̀ ó tún ti gàtẹ́ ìkànnì fresh lawa. ilé orin challenge ńbàdàn ibẹ̀ gangan la gún wá síbi ọlọ́ba tẹ́ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wà ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ káàkiri àgbáyé òní tó lọ́jọ́ àìkú sunday eléyìí tó kángun sí ọdún kérésì à ń wọ ọdún lọ́ọ̀kan ọdún súnmọ́ wa àwa náà súnmọ́ ọdún o ara rẹ o láfi ṣe ọdún náà pẹ̀lú bógo bó ṣe ń jẹ́ ti ọlọ́run ọba mi òkè wọn ò ní ṣọdún ọ̀hún lẹ́yìn wa o àmín àmín lọ́jọ́ kọkàndínlógún nínú oṣù kejìlá ọdún twenty twenty one hmm. a dé gẹ́gẹ́ bí ìṣe wa tòní òtẹ̀tì lórí àkọ́tún ròyìn ajá balẹ̀ waheed akíntáyọ̀ lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn Sunday Punch tó ń ti ìròyìn Sunday Vanguard òní ń bẹ lákàtà àtẹ̀mí bí ìwé ìròyìn méjì bó ṣe wà lọ́wọ́ orí bẹ́ẹ̀ méjì ní bẹ lọ́wọ́ ọ̀run náà. bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí omejì kò mí omejì kóra rẹ̀ la fi ṣe. Hmm. tó bá jẹ́ pé ìròyìn tó ń ṣẹ́yọ bí ewu ní gbogbo ẹ̀ka jẹ̀ka ni tó bá jẹ́ ti ẹ̀ka ọ̀rọ̀ òṣèlú ètò ààbò ìlera ni àbí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tó ń ti nǹkan amáyédẹrùn gbogbo ẹ̀ lọ́pọ̀ ń bẹ̀ bìbánú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin bí òṣè ẹ̀ jẹ́ ń gbàgbọ́ òṣèlú Tribune níròyìn kan ńlọ́wà o ti sọ wípé wẹ̀yìn rẹ wò ní bọ́ ọlọ́mọ ogun bọ́ ọlọ́mọ ogun ó ṣe wẹ̀yìn rẹ wò Tinubu awàlẹ́yìn rẹ bíi ké níbi ètò ìdìbò tó fi díje dupò ààrẹ lọ́dún 2023 àwọn wa ní sọ bẹ́ẹ̀ babade ojúwe keje ìwé ìròyìn ti Sunday Tribune àjàyìn sí. ojúde ìwé ìròyìn Sunday Punch eléyìí tó jáde fún tòní ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú àbá òfin ìdìbò òun ni wọ́n fi ròyìn sọ̀dọ̀ ní gàdàgbà gàdàgbà sójúde ìwé ìròyìn Sunday Punch lé lórí o wọ́n ní pẹ̀lú bó ṣe jẹ́ pé lónìí gangan òun náà ni ọgbọ̀njọ́ eléyìí ti ṣe gbèdéke tó wà fún lórí orílẹ̀-èdè Nàìjíríà láti bu ọwọ́ lù tàbí kọ́ dá padà àbá òfin tó ní í ṣe pẹ̀lú ti àbá ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní fagbọn mújápàtì sáàrí orílẹ̀‐èdè nàìjíríà kódà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí náà ti sọ̀rọ̀ wọ́n ní olórí orílẹ̀-èdè yìí ajagun gbébọn ti Muhammadu Buhari wọ́n ní wọ́n fi ìpinnu wọn sọwọ́ o sílẹ̀gbìmọ̀ asòfin àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà ní kòpẹ́kòpẹ́ gàdàgbà gàdàgbà ó ní wọ́n tẹ́ pẹpẹ yẹn sójúde ìwé Sunday Punch àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹ lójú ìwé kẹta bàbá tí ń tẹ̀wájú ajá balẹ̀ ìròyìn ó já sí yín létí. bájà balẹ̀ ìròyìn ṣe ń já sí yín létí tá a mọ̀ pé yín gan wọ́n pẹ̀tì lọ́wọ́gbọ̀n òṣètò láti dá yín lágara débi tá a fà kókó ṣòfò òní lọ́jọ́ àìkú Sunday tí kò wá níbí lọ ẹjẹ́ àtún lọ sí ojú ìwé keje ìwé ìròyìn ti Sunday Tribune tòní lóyìn ìpalẹ̀mọ́ ètò ìdìbò yìí náà mọ̀mọ́ ni o nípínlẹ̀ Delta ẹnì tí wàá ṣe olùdíje sí ipò ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ yẹn ńlọpọ̀ṣẹ́ ẹ̀fẹ́ gbọ́ wọ́n bá dọdún twenty twenty three tẹ́ ẹ bẹ́ẹ̀ jíǹbẹ́ dìbò tẹ́ ẹ bẹ́ẹ̀ gbẹ́mi wọlé kọ́rọ́sọ́rọ́ yè ẹ rí wípé ètò òṣèlú tèmi kò ní í ṣe tó ń wóróbo wóróbo bó o wà ní ẹ jẹ́ adé ojú ìwé keje ìwé ìròyìn ti Sunday Tribune. mo ti ta kọ́sọ́ bọ́ sínú ìwé ìròyìn Sunday Vanguard eléyìí tó jáde fún tòní wọ́n ní apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní gbogbo rẹ̀ kò sí nínú kọ̀bà ó sì tùsẹ̀ lápá abẹ o wọ́n ní torí pé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ẹkùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní nǹkan fararọ́ ń bẹ̀ ọ̀rọ̀ ti wá ń jáde o sọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àtẹni tí í ṣe olórí orílẹ̀-èdè yìí wọ́n ní kí wọ́n ó kéde ìjọba pàjáwìrì ní ìpínlẹ̀ Niger ìpínlẹ̀ Sokoto ìpínlẹ̀ Zamfara Katsina àti ìpínlẹ̀ Kaduna ìyún bẹ́ẹ̀ àwo gédéǹgbé bí wọ́n ti ṣe fi sọ̀dọ́ sójúde ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lójúwé kẹrìndínlógójì àmọ́ mo tún wá tajú kan rí àkòrí ìròyìn kan eléyìí ti ń bẹ ní ojúde náà bó tiẹ̀ jẹ́ pé ojúwé kọkàndínlógún lẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà wọ́n ní bó lọ́dún 2022 yóò ṣe rí o wọ́n ní àwọn nǹkan tí a fi mọ bọ́dún 2022 bí yóò ṣe rí wọ́n ní gbogbo rẹ̀ ń bẹ lọ́wọ́ Tinubu Buhari Kanu àti owó ìrànwọ́ orí epo bóyá wọ́n yọ àbí wọn ò ní yọ ọ̀rọ̀ rúkèrúdò tẹgbẹ́ òṣèlú APC àtàwọn nǹkan míì wọ́n láwọn tí ó jẹ́ àmọ́ bọ́dún 2022 bí yóò ti ṣe rí nù ìwé ìròyìn Sunday Vanguard jábọ̀ rẹ̀ bàbá tí ń tẹ̀wájú ajá balẹ̀ ròyìn yóò jà sí yín létí. ajá balẹ̀ ròyìn míì náà ló gbẹ́mi wá gbo ètò ìlera kárí ayé o níbi tí àwọn àjọ elétò ìlera lágbàáyé WHO tán ti wípé ẹ̀gbọ́n bí ọdún mọ̀ ti dé ọdún mọ̀ ti wọ̀lú kẹ́ńkẹ́ kí gbogbo ń kálukú ọ̀yà arọra sọ́ọ̀ṣẹ́ o torí wípé ìtúyàgbá mímọ́ farakínra máa gbéra láti bìkan lọ bìkan láàrin ọ̀pọ̀ èrò láláì fi nǹkan bomú pẹ̀lú ti ìṣíkẹrin ti àrùn ti àjàkáòkò covid-19 tápò òpó ọkọ rẹ̀ ní omicron àwọn pé ẹ ṣọ́ra ṣe o kẹ́nìkan kan mọ̀ fi ojú rẹ̀ náà rẹ̀ o ń bẹ o orí ìlì o nàtúrù ni o kìí ṣe nàláì wọ́n pẹ́ kódà àwọn orílẹ̀-èdè bíi mọ́kàndínláàádọ́rùn ń ló ti yẹyin sí káàkiri báyìí tó ti pamọ́ sí káàkiri pé gbogbo ẹni tó bá wá fẹ́ relé ọdún gbọ́lídé ọdún kẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe lò ó ìlàjọ WHO wí ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti The Nation. farajọra ìròyìn eléyìí tó kà tán òun níbẹ̀ òun náà ni mo ti rí ìròyìn kan lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Sunday Punch náà níbi tí wọ́n gbé ń jábọ̀ ìròyìn pé àjọ tó ń bójú tó ètò ìlera lágbàáyé WHO òun náà ni wọ́n fò tẹ́lẹ̀ tí wọ́n pé ó ti di orílẹ̀-èdè mọ́kàndínláàádọ́rùn eighty nine lágbàáyé o eléyìí tí àjàkálẹ̀ àrùn Omicron eléyìí tó ti fojú hàn ní tìbútòrò orílẹ̀-èdè àgbáyé ṣẹ̀wárí ní ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Kẹ́bí tó fi mọ́ àwọn ìpínlẹ̀ kan nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní òǹkà àwọn èèyàn tó ti gba abẹ́rẹ́ kan eléyìí tí wọ́n tún mọ́ gbà lẹ́yìn tí wọ́n bá ti kọ́kọ́ gba méjì ti àkọ́kọ́ ọ̀hún wọ́n ní wọ́n ti fò fẹ̀rẹ̀ kí ni òǹkà wọn dé dúró lásìkò yìí bàbá ti di ojú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ ẹ wá já gbabẹ̀ pápápá kákọjá lọ sójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ wípé àwọn ikọ̀ tó jẹ́ ti òṣìṣẹ́ aláàbò àmọ̀tẹ́kùn wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde o lórí ipò eléyìí tí wọ́n wà láwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè wa nàìjíríà kódà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ìpínlẹ̀ èkìtì àti ìpínlẹ̀ ondo àwọn tí ń retí ìbuwọ́lù ẹni tí ṣe ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ wa nàìjíríà pé káwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ àmọ̀tẹ́kùn kí wọn ó lè gba agbára láti máa gbé ìbọn dání kí wọn ó fi máa ṣààbò lórí aráàlú àmọ́ ńgbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní àwọn ò tí ì ríwèé kankan o eléyìí tí ìpínlẹ̀ kankan tó fi ń béèrè fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn pé kí wọ́n fún wọn níyọ̀ǹda láti máa gbé ìbọn ṣiṣẹ́ ààbò ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch. inú ìwé ìròyìn ti The Nation ìròyìn kan náà ń bẹ ń bẹ ìjọba ìpínlẹ̀ Nasarawa mọ̀ sọ̀rọ̀ kan bọ́ta ọ̀pá àṣẹ gan ń ló gbé janlẹ̀ wàì ó pé èmi ò fojú gan ní ẹnìkọ̀ọ̀kan ní ìpínlẹ̀ mi ò kẹ́ ẹ pẹ́ máa lo èédú ṣàkóò bí n bẹ́ẹ̀ ra onítàn ní apamọ́sẹ́kún òjò tí ọ̀pá àjẹ rẹ̀ lóde òní délẹ́wí o ẹ̀dẹ́kùn kí wọ́n lọ́fà á tíjọba ìpínlẹ̀ Nasarawa fi parú àṣẹ bẹ́ẹ̀ ńgbà bá di ojúwe kejì ìwé ìròyìn ti The Nation ni wọ́n jà yín sí àjẹ́ àbálẹ̀ ni. kó tó di pé àkọjá lọ sójú ọjà ẹja tó sáré bá tètè láwọn àkòrí ìròyìn kan tá a gan ni rẹ̀ ẹ rí lójú ìwé kẹwàá nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì láwọn ìpínlẹ̀ bíi Benue Imo ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè pé ẹ dákun ẹ gbà wọn ẹ ra wọn kalẹ̀ torí pé ibi tí nǹkan dé dúró báyìí wọ́n ní ọdún kérésì àwọn àfàìmọ̀ kọ́mọ́ sapá kan jàmọ́ o látàrí òbítíbitì àjẹ́lẹ̀ owó òfẹ̀yìntì ti ń bẹ lọ́rùn àwọn ìpínlẹ̀ eléyìí tọ́rọ̀ kàn bẹ́ẹ̀ gẹ́lẹ́ lójú ìwé kejìdínlógójì nínú ìwé The Punch wọ́n ní ibẹ̀ náà ni Elza Kizaki lọ́mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́lẹ̀ nàìjíríà ó pé níṣe ni wọ́n darí owó eléyìí ti ṣe mílíọ̀nù mẹ́rin náírà owó eléyìí tó yẹ kí wọ́n máa ná láti fi gbọ́ bùkátà àjọ òun lóṣooṣù o ó pé wọ́n darí rẹ̀ gbàbò míì lọ ni ó nítorí bá méjì kọ́ fúnra lára àwọn làwọn bọ́ ara àwọn fúnra lára àwọn làwọn tún sanwó omi nínú àmọ́ ti iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tá a mọ̀ sí DSS Elza Kizaki ló sọ̀rọ̀ ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ ojú ìwé kejìdínlógójì o láti lórí ọ̀fẹ́ láti ka ìròyìn ẹsẹ̀ ti gbọ́. èyíkéyìí ọ̀daràn tọwọ́ bá bà ní ìpínlẹ̀ Kogi tó bá jẹ́ mùsùlùmí ni ọ̀pẹ ìjọ ọwọ́ bá ti bà á ẹni kó ti gbà pé wọ́n ti ń kẹ́ iná líla ìwà iná ilé ìrọ̀jì ìhùnà mhm. ọ̀dọ̀ rẹ la ti wá ọ̀dọ̀ la padà sí ó pé tó bá sì jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ ni ó pé àtìgbé bàbá rẹlé ńlọrọ̀ onítọ̀hún já sí tọwọ́ bẹ́ẹ̀ bá e tó sì jí ọ̀daràn nípínlẹ̀ Kogi ta ló wí ebi gómìnà ìpínlẹ̀ yẹn ni Yàyà Bello ojú ìwé yìí ti ṣe ìkarùn-ún nínú ìwé ìròyìn ti The Nation ni mo kà mọ́. àjọ kan tó ń ṣe àkóso ọ̀rọ̀ gbogbo tó bá ní ṣe pẹ̀lú òǹkà lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n gbé àbọ̀ kan kalẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ẹ̀rọ amúnáwá tá a mọ̀ sí jẹnẹrétọ̀ wọ́n ní iná ilé tí ń pèsè ní Nàìjíríà ló jẹ́ ìdá méjì ó dé ní àádọ́ta àti ẹ̀sùn mẹ́fà forty eight point six percent ìyẹn nílẹ̀ wa Nàìjíríà ẹjá lọ sójú ọjà ká ọmọ alájẹ ni wàá fẹ́ gbégbá jẹ kárí ọgbà tá a bá lọ tá a bá padà dé ojú ìròyìn ajá balẹ̀ fresh one zero oh five dot nine ilé orin challenge ńbàdàn ibẹ̀ ti bá wa ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. wàá ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release dr yinka ayefẹlẹ mu ẹ dr yìí galaga ju àlùjọ inú ẹ apata pété manifestation làkọlé ẹ ó tún gbọ́nà ara yọ ayefẹlẹ ó tún yà láwùdà. Òun òdi ni ènìyàn jáde nínú àbò, àwa máa ń fi hàn àṣírí elédùnmarè. Ẹ àkàkà tó ni manifestation lẹ́tùgbà. Ó yẹ kọ́ni kọ́ni kọ́ni kọ́ni ó. manifestation. àkókò olùkọ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ ìdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́. wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde. àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the studio of aloe production international. latest release ayé fẹ́lẹ́. tàpákọ́lé ẹ̀ ní manifestation. iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀. grab your copy now. àmì kẹ́sà máa ṣàmìsẹ́ àmì kẹ́sà máa ṣàmìlọ àmì bàálù bá ti ṣe bàálù bá ti ṣe àmì ọ̀rọ̀ náà gbọ́dọ̀ àmì ìjàmbá òkú lábẹ́ ọmọ tó ní ọmọ ẹni lọ́jọ́ ọ̀la ẹni tá a bá wá ń gbèrò láti ṣètò ọjọ́ ọ̀la tó dára fáwọn ọmọ wa iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ti kalẹ̀ sílùú Ìbàdàn Glory Academy International School iléèwé tó fọkànbalẹ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ tó péye agbègbè ìkẹ́kọ̀ọ́ tó mọ́ tónítóní yàrá ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́nsì àti kọ̀ǹpútà tó jíire tó fi má ètò ààbò tó rẹ̀sẹ̀ walẹ̀ àǹfààní ohun amáyédẹrùn sì ti wà fáwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama àǹfààní nursery primary JSS one DSS one a sì ń ṣe ìdánwò ìgbaniwọlé lójoojúmọ́ àǹfààní owó ìrànwọ́ tó ń bẹ fún gbogbo àwọn ọmọ tóbi wọn ọ̀rọ̀ wọ̀ọ́rí tó glory academy bẹ́ẹ̀ ni glory academy international school a wà ní number forty six a and b tòkunbọ̀ orogún ìbàdàn tàbí kẹ́ ẹ oh eight oh three three five two one oh five one glory academy international school fún ìmọ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ tó péye tó bá ń gbọ́ fún wọn jẹ ní tẹ̀lé ń tẹ̀lé back to back lọ́sẹ̀lẹ̀ níléeṣẹ́ top success ògbóǹtarìgì adẹ́rìn-pọ̀ṣónú ni ọ̀làníyé àfọ̀njá sanyẹ̀rì ó balẹ̀ pẹ̀pẹ̀ sólù iléeṣẹ́ top success tó ń bẹ ní woro dùnbàdàn fàkànṣe magic wednesday ìyún wednesday ọ̀sẹ̀ yìí àyò fóònù fún tọmọdé tàgbà tecno ló mú yìí wá fún wa sáàtì gbórí wọlé ra èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tecno tó o bá nífẹ̀ẹ́ sí kó o sì máa jàǹfààní rè fàkàǹkà lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀làníyé àfọ̀njá ni ó máa tajà bá wa dọ̀wẹ́kẹ̀. iléeṣẹ́ top success gan ni bàbá abẹ tó tó ṣe bẹ́ẹ̀ nínú àwọn iléeṣẹ́ tó ń tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtòhun èlé ló tó ń lona nílẹ̀ yìí pẹ̀lú àjọṣepọ̀ tecno ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jìnnà dẹnu má gbàgbé wednesday ọ̀sẹ̀ yìí ni magic wednesday ọjọ́ kejìlélógún oṣù kejìlá lólú iléeṣẹ́ top success tó ń bẹ̀lẹ́gbẹ̀ mr biggs ìwòrò roundabout ìbàdàn ọjọ́ yìí gangan lọ́jọ́ ìfẹ̀bùnṣeré torí tecno fẹ̀bùnṣe bẹ̀bẹ̀ lóríṣiríṣi níbẹ̀ bá ṣe ń wọlé ra èyíkéyìí fóònù tecno lọ́wọ́ ọ̀la ní iye àfọ̀jásẹ́yẹ̀rì tí ó tajà fún wọn látàárọ̀ súlẹ̀ lọ́j lọ́jọ́ náà èyí gangan ni magic wednesday nílé iṣẹ́ twelve success. ìyanu tí yóò ṣẹlẹ̀ á mú kí n jó bí ó di. àsìkò rẹ tó fúnre ẹ ṣáà mọ sàmí wìtìwìtì àmọ́ ṣá o ọwọ́ rẹ gan lọ̀rọ̀ kù sí. tó o bá fi ráàyè débi ìsọjí ìgbà ọ̀tun tọ́lọ́ ń pa aláṣẹ fún prọfẹ̀tà Awólọ́wọ̀ àti bí òkè ohun olúwa ni bàbá ń tẹ̀lé lọ́dọọdún ẹ̀ẹ̀kan lọ́dún ní sọ́jí ìgbà ọ̀tun wò ó wà yẹ kó o tún wà lójú kan náà bí lọ́dún tuntun ó wà yẹ kó o tún máa dágbé máa dáṣọ ó wà yẹ bí kó o tún wà lójú kan bí omi adágún ṣe bó ti ń lọ bí ìsọjí tipẹ́tipẹ́ àmọ́ ìsọjí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìgbà ọ̀tun yìí ibi tó yẹ kó o dé ni ìsọjí ọlọ́jọ́ márùn náà yóò bẹ̀rẹ̀ lógúnjọ́ oṣù kejìlá yóò sì káàdì lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá twenty eight december to twenty four december twenty twenty one aago méjìlá ọ̀sán lójoojúmọ́ ni o má dẹjà fọkànkan fẹsẹ̀ kan débẹ̀ máa lọ tààrà sí born again gospel church headquarter àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ fagbemi filling station lágbègbè sanyo ìsọjí eléyìí ọ̀yọ́ òkè kó o forí gbárí ọdún tuntun pé bàbá fẹ́ bí àdúrà ìtọ́ni àtìmọ̀ràn ẹ̀mí mímọ́ zero eight zero three three three zero eight six six three darapọ̀ mọ́ wọn níbẹ̀ kí gbàrí ó dọ̀tun. Rubicon Rubicon sinimá aládùn Rubicon Rubicon àjọmọ̀wò ni sinimá aládùn ìka alágbàdo Rubicon àjọmọ̀wò ni. àgbà òṣèré pọ̀ nínú rẹ̀ o. àjọmọ̀wò ni saheed balógun yínká ayéfẹ́lẹ́ kọ́lá olóòtú mr macaroni wòlé àgbà ricardo agbo akin lewis abọ́ládé salami saheed mr sport taiwo ìdẹ́kunlẹ̀ pẹ̀lú múkì arúgbá samuel gbèsàmì waheed akintayo adébáyọ̀ falẹkẹ pẹ̀lú bẹnu bẹ àjọ máa wò ó ní àjọ máa wò rubicon rubicon sinimá aládùn àjọ máa rubicon rubicon sinimá tó ládùn àjọ rubicon ni, àjọ máa wò ó ní àjọ rubicon. rubicon agbẹ̀dẹ̀ méjì látọwọ́ dr adébáyọ̀ falẹkẹ ks motel total garden àti fresh fm music house challenge ìbàdàn láti ṣàfihàn rẹ̀ lọ́jọ́ kejì kérésì twenty six and twenty seven of december ọdún yìí aago méjìlá mẹ́ta àti mẹ́ mẹ́fà ìrọ̀lẹ́ ni o one thousand five hundred naira pẹ̀lú ìlówó ìwọlé Rubicon agbẹ̀dẹ méjì kò ṣe má wò sinimá tá a fi ṣe kérésì nìyẹn ẹ kú ojú lọ́nà. nínú ọdún mẹ́láyé ti kérésì ló gbádùn gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bù máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé kọ́láyà ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ báyìí ṣeré fún yín lẹ́bùn tó jọjú báyìí ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lé gbàkẹ́jọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtú kárátà bouncy castle fífi jó ṣe díje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóye ọ̀tún tí ó di mọ́ ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nkọrin ilẹ̀ wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, oh, Merry Christmas. أشهد أن illallah. asalaamu aleykum. Ah! àṣetánì sọ̀kalẹ̀ sínú ayé. àṣàrà ìlú tẹ̀lé. jùbírẹ́lì tẹ̀ wọ́n lẹ́yìn tá ni olùgbàlà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. èyí ni ìjọ agbára jẹ́tọ̀lọ́hún alahakudin islamiyatọ̀ nàìjíríà fi ń pe gbogbo ènìyàn. síjáde ọ̀rọ̀ lọ́wọ́n lọ́dọọdún pẹ̀lú wáàsí àti àdúrà alágbára ọ̀sán méje òru méje pẹ̀lú àwẹ̀. ìjírá mùkàyà Akori iṣẹ́ ìyanu àti ìgbàlà nínú islam bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday nineteenth december títí di sunday twenty six december twenty twenty one àárọ̀ aago mẹ́wàá déédéé aago mẹ́rin pẹ̀lú aago mẹ́wàá alẹ́ mọ́júmọ́ kedere orílẹ̀-èdè nàìjíríà ń fẹ́ ìgbàlà pẹ̀lú ojúrere ọlọ́run inú ilé kọ̀ọ̀kan ń fẹ́ ìgbàlà pẹ̀lú ojúrere ọlọ́run olúwa ọlọ́run aláàánú olùgbàlà náà wá bá olúwa ọlọ́run rẹ pàdé nínú ọgbà ìyanu lórí ilẹ̀ ìyanu kó má pàyé olódó ìbàdàn gbogbo ogun ló máa ṣẹ́gun òjò ìbùkún àrísìkí yóò sì rọ̀ sínú ayé ẹnì kọ̀ọ̀kan wá pàdé àgbà wàlíì fàdé láti ṣe ike amúdá dìkúrò la gáúsù samari kutuburo ban ẹni tí ọlọ́run wọlé wọ agbára ìmọ́lẹ̀ tó ń tú gbogbo èdèkídè pẹ̀lú orúkọ ọlọ́run àlá nìkan ṣoṣo. Honey, are we going to prioritize what to buy and what to drop this Utah season in view of the dire economic situation? Here you go again. Another excuse not to spend, right? Not really, honey. We can get all we need if the price is right. Oh, darling, I have got good news for you. Christmas come early at Foodco with a fantastic low prices. Coca-Cola 50cl pack of 12 at 1,299 naira 99 kobo. Some fresh premium water at 879 naira 99 kobo. Ribena 250 mil. Buy four, get one free. Foodco whole chicken at 1,699 naira 99 kobo. Kellogg's cornflakes 350 gram at 799 naira. No nonsense first class hampers at economy price. Free delivery on hampers worth 75,000 naira. Oh yes, it's free delivery for hampers bought from Foodco website at www.foodco.ng only. Take advantage of Foodco early Yuletide season low price shopping bonanza at all outlets in Ibado. Promo runs from Monday 13th to 19th December. Offers valid while stock lasts. Times and conditions apply. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ọyẹ́ ẹjẹ́ wá ti ọ̀pá bọ́ọ̀lù kọ́ máa fọ tẹnu ẹ̀ bọ́ta o gbogbo gírámà tí bá ń bẹ lẹ́nu ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ báyìí tí ó sì máa dùn mọ́ ilé tí mọ̀ràn ìmọ̀ràn torí ibi tá ẹ fẹ́ gbọ́ nǹkan dé èyí tíbi tí nǹkan dé dúró náà ni àwa ó ti gbé inú e ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tí ọba wa wá sóde láláì ní àfikún tàbí àyọkúrò ẹ jẹ́ ṣẹwọ́ òkèlè àkọ́bù tèmi tí kì í rà wọn bẹ̀ iná ni òṣèwọ̀n ó jèrè orí o inú ìwé ìròyìn ti Sunday Tribune láti ìta gbangba rẹ̀ ló ti abalẹ̀ bàgẹ́ sí ojú ìwé kẹjọ akọ méjì ni wọ́n sì fi ṣe hmm, hmm. ní ti àkọ́kọ́ abala ha ọ̀rọ̀ tá ààrẹ sọ ni o abala bí ẹ̀ mọ́ tẹ́tílẹ́kọ̀ọ́ ntí aya rẹ̀ wí náà ni ó tẹ̀lé ní ti ọ̀rọ̀ tó jáde láti ẹnu ààrẹ Muhammadu Buhari eléyìí ti ṣàrí orílẹ̀-èdè wa Nàìjíríà tí bàbá sọ̀rọ̀ tó sì wí pé ẹ wò ó gbogbo ntọ́ bá jábí kùdìẹ̀kùdìẹ̀ láwọn iléèwé gíga fáfitì nílẹ̀ wa nàìjíríà òun á fi ìgbálẹ̀ gbá wọn dànù ni tí wọ́n sì kanájọ́ gbogbo rẹ̀ tí ó lọ jẹ ròpin ìgbàgbé pátápátá ó ní kódà òun gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kò sí ntọ́kàn òun pẹ̀lú ntáwọn èèyàn bá àmọ́ wí òun ò ní tiẹ̀ mọ́ wá wo ariwo ọjà ntí àwọn èèyàn bá ń sọ láti mọ́ bẹnu àtẹ́lu ètò àkóso òun ó ní ṣùgbọ́n tó mọ̀ tọ́ dà ń lójú tàdá ni wípé mm, ọkàn òun dà ń láre ó sì wípé bí ìwọ bá ní ìdáláre ọkàn ìsinmi ológo nìwọ ní orí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òṣèlú ṣe jẹ́ pẹ̀lú ntọ́ ń gbé lọ́wọ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tó fi iṣẹ́ náà rán ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ètò ìlanilọ́yẹ̀ tó ń ti ètò ìpolongo lágbo òṣèlú tí máa ta ọ̀rọ̀ kan sí orí afẹ́fẹ́ ní ohun gbogbo tó bá jẹ́ ọ̀rọ̀ tó jáde láti agbọ̀n ti ààrẹ Muhammadu Buhari Malam Garuba Shehu níbi ètò pàtàkì kan eléyìí tí wọ́n pe ó wáyé níbi ètò ìkẹ́kọ̀ọ́ jáde ní ti ilé ìwé gíga fáfitì ti ìpínlẹ̀ Èkìtì tó jẹ́ ti ìjọba àpapọ̀ ibẹ̀ ni ìyún Ọ̀yẹ́ Èkìtì yunifásitì ibẹ̀ ni ọ̀rọ̀ náà ti jáde tí ààrẹ Muhammadu Buhari ti fi ṣẹ́ran gbogbo àwọn ọ̀tọ̀kùlú tó gbèǹde wípé wọ́n wá lọ rèé sojú òun níbi ètò ìkẹ́kọ̀ọ́ jáde náà ó pe èyí já ìkìlọ̀ láti ẹnu ààrẹ o nígbà tí Malam Garba Shehu ti ń fiṣẹ́ náà jẹ́ lánàá ọjọ́ àbámẹ́ta eléyìí já ìkìlọ̀ láti ẹnu ààrẹ o gbogbo ẹ̀yin ọ̀dọ́ tọ́jà wípé lábẹ́ àwọn òbí yín ibi yẹn bá bí yẹn bá fomi sí yín lẹ́nu ibẹ̀ ni wọ́n bá ibi tí yẹn bá ní ẹ jókòó sílẹ̀ ẹ jókòó sí àmọ́ tẹ́ bá ti gàgà gba ìwé ìpèsílẹ̀ ìwé gíga fáfitì báyìí ẹ wà á tapá kakaka lẹ́wà á ya ẹyin búgan kalẹ̀ tó ṣe wípé ẹ ya ẹja gbígbẹ tí kò ṣeé tẹ̀ mọ́ láti máa darapọ̀ mọ́ ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n pé ààrẹ sọ wípé kírúfẹ́ ẹ̀yin ọ̀dọ́ bẹ́ẹ̀ ọlọ́rẹ̀ tètè wá bí wọ́sí o ẹ tètè takété bàbá bá wágun là á kọjú mọ́ ẹnikẹ́ ẹ máa fi ṣe o ààrẹ wípé gbogbo ntọ́bá gbà lòun ó fún láti dun ẹ̀yin ọ̀dọ́ nínú kódà tẹ́ ẹ bá kẹ́kọ̀ọ́ jáde tó di pé ká ẹ ríṣẹ́ òun àsápá àrùn láti eh, jẹ́ kí ẹ ríṣẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀ka tí ń dá iṣẹ́ sílẹ̀ tó jẹ mọ́ iléeṣẹ́ aládàáni lẹ́ka ìjọba náà sì rèé òun ó mọ bóun ó ṣe ṣètò rẹ̀ tó fi jẹ́ pé kó òun tó kúrò lóróyè lọ́dún twenty twenty three yóò níbi tí àwọn ọ̀dọ́ ti kọ́kọ́ mọ̀ gbà wọn àláwáǹsì kan wọ́n yálà wọ́n ti ríṣẹ́ ni o wọn ò ríṣẹ́ ni o kébi ọmọ bàpá wọn wọ́n mọ̀ bà mọ̀ wùwà tí ọ̀dà wípé torí ọwọ́ tó bá dilẹ̀ bá sì dilẹ̀ báyìí ẹ̀yìn ojú tó dilẹ̀ ní rẹ́rọ́ sọ ọwọ́ tó dilẹ̀ ńlẹ̀ sùúbẹ̀ ńṣẹ́ wípé ṣùgbọ́n ọ̀dọ́kọ̀dọ́ tó wùwà mọ̀nàmọ́ná tí ẹ̀ka àwọn ètò ààbò bá ẹ̀rọ alápámú tí ẹ̀ sì pé akẹ́kọ̀ọ́ ni tí ẹ̀ tún wá pé akẹ́kọ̀ọ́ iléèwé gíga fáfitì ni òun ò ní gbà kírú ọ̀dọ́ bí ọba ń lójú jẹ́ òun ó jẹ́ kí wọ́n ṣerú ọ̀dọ́ bẹ́ẹ̀ bọ́sẹ̀ ti ṣojú ni ṣùgbọ́n láti ṣojú ṣe òun gẹ́gẹ́ bí bàbá fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ òun fi ọwọ́ gba ẹran láyà yàtọ̀ fún egungun wípé ọ̀dọ́ tó bá ti forí mọ́yìn tí ò sì ta sí àgẹ̀rẹ̀ yóò jẹ́ jèrè ètò ìjọba àwa ara wa Malam Garuba Shehu tó fi ṣe ààrẹ jẹ́ ló tún wá tẹ̀síwájú ní iléèwé gíga fáfitì ti Ọ̀yọ́ Èkìtì lánàá tó wá lu gbogbo àwọn òbí àti alágbàtọ́ lọ́gùn ẹnu lórúkọ ààrẹ tí sì tún lu àwọn olùkọ́ náà lọ́gùn ẹnu lórúkọ ààrẹ tí ń wí pé gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ dúró tàwọn ọmọ yín tẹ́ ẹ ti gbà pé ọjọ́ iwájú yín làwọn ọmọ yín ẹ mọ̀ o ẹ kú iṣẹ́ o oúnjẹ ọmọ òní korò lẹ́nu yín o ẹ̀yin olùkọ́ náà táyìn náà ń bomi rin ọgbà ọlọ́gbà láti jákọ́já wípé ọmọ ọlọ́mọ ẹ ṣe ná tí wọ́n fi lè dá ń tọ́ láwùjọ ẹ̀yin náà kárẹ̀ o ọba òkè ní dẹ́yìn náà dá bùkátà yín àyípẹ́ gbogbo àwọn tí wọ́n já olùkọ́ni láwọn iléèwé gíga fáfitì iná ni Malam Garuba Shehu wa pàrọwà sí ń kùn wípé gbogbo ń tọ́fẹ́ dàbí gbóngbòngbòn tọ́fẹ́ máa ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ ASUU àti ìjọba àpapọ̀ yìí ẹ àfi èdè nù àrò tàwọn ògo wẹrẹ ẹ bí ìjábẹ́ di pé ọba bẹ̀rẹ̀ táwọn méjèèjì báyìí fẹ́ kẹ́ ṣènà jù àwọn koríko bẹ̀ tí ó foríko àwọn náà ni ògo wẹrẹ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ torí náà o ẹ jẹ́ ká fẹ́ egun òtòló tó ń yòówù tí ìbámu ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ asuu àti ìjọba àpapọ̀ ọ̀nbẹ̀nbẹ̀ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Sunday Tribune tá ààrẹ fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹ́ ìrora ju eléyìí mọ́ orí kó bírèkì. ayé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà mọ̀mọ́ Aishat Buhari àwọn náà mọ̀ ọ̀rọ̀ ìjọba alẹ́lẹ́kẹ̀jẹ̀ka pàápàá ìjọba àpapọ̀ láti túbọ̀ sán ọ̀nà tí wọ́n fi jẹ́ kí àwọn irinṣẹ́ ìgbàlódé kọ́ pọ̀ dáadáa láwọn iléèwé gíga fáfitì ní ilẹ̀ wa Nàìjíríà pàápàá tó fi jẹ́ pé bí abá jáde tí wọ́n bá dé ibi tí wọ́n ti lọ rèé sin ṣe àgùnbánirọ̀ ṣiṣẹ́ sílẹ̀ bàbá wọn kò fi ní jẹ́ pé wọ́n ní ìpèníjà pẹ̀lú irinṣẹ́ tí wọ́n bá pàdé lọ́hùn tí wọ́n ò sì ti fojú kan rú ẹ̀ nílé ìwé wọn tó kúrò tí wọ́n mọ̀ bá a ti lò ó aya ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ti ṣe obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè yìí màmá Aishat Buhari lọ́jọ́ Jímọ̀ iná ni wọ́n wípé àwọn lóko lókè kan tí wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ kan tó dá dúró tí sàmójútó àwọn àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ rèé bá mọ̀mọ́ ní ààfin rẹ̀ ní iléeṣẹ́ ìjọba tiẹ̀ ní ìlú àbújá tí wọ́n sì ń sọ fún mọ̀mọ́ aishat buhari wípé ọ̀rọ̀ obìnrin a máa yí obìnrin dáadáa àwọn sì mọ̀ pé bí kinní kan bá gbọ́rọ̀ láfi sọ létí ọmọ rẹ̀ táwọn bá ti lè bá mọ̀mọ́ sọ̀rọ̀ mọ̀mọ́ bá bàbá sọ̀rọ̀ ìyẹn wípé tí aya rẹ bá ti lè gbọ́n tọ́jà ẹ̀dùn ọkàn àwọn òbí mọ̀mọ́ gbé sí orí tábìlì bàbá bàbá ó sì ya tètè mọ̀ tí ó ṣe sí i àwọn ẹgbẹ́ ọ̀hún tó gba ẹnu gbogbo àwọn ẹgbẹ́ tí ń ṣàmójútó àwọn àgùnbánirọ̀ tí wọ́n dá dúró tó àjọ tó dá dúró tí wọ́n lọ rìn bá mọ̀mọ́ sọ̀rọ̀ lẹ́ni tí ṣe adarí wọn tó gbẹnu sọ̀rọ̀ níwájú mọ̀mọ́ Ishat Buhari ti jẹ́ Hajia Usman Rafihat ń lọ wípé ìdí táwọn fi wá bá mọ̀mọ́ lálejò irú eléyìí ni wípé ọdún ti ń parí lọ ọdún tuntun wọlé bọ̀ àwọn kan wà lẹ́nu ìsìnrú òlu lọ́wọ́lọ́wọ́ àwọn kan ń múra láti pé àwọn ti kẹ́kọ̀ọ́ jáde káwọn náà wọlé sẹ́nu ètò ìsìnrú ìlú sílẹ̀ bàbá wọn lọ́dún tí ń bọ̀ wípé ṣùgbọ́n n tó dé sí orí tábìlì àwọn gẹ́gẹ́ bí ìwé ìkọ́sọwọ́ tọ́jà ní ti àwọn àkíyèsí táwọn àgbàánu rẹ̀ ṣe ó ní wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ iléèwé gíga fáfitì àti iléèwé gbogbo ṣe lọ́jọ́ wípé irinṣẹ́ ètò ìkẹ́kọ̀ọ́ ọjà wọn ń yà wípé ńgbà tí wọ́n bá wá dé ibi tí wọ́n bá pín wọn sí níbi tí wọ́n ti lọ lè sílẹ̀ bàbá wọn wọ́n máa wò bọ̀ bí orí ẹran níbi wọ́n bá pín wọn sí látàrí pé wọn ò mọ bí wọ́n ṣe tẹ̀ wọn ò mọ bí wọ́n ṣe yìn tọ́já pé ó wà ń dàbí ìgbà wípé wọn ò kọ́ wọn dáadáa tàbí pé bóyá wọn ò kákọ̀ọ́ yanjú nílé ìwé tí wọ́n ti wá wípé ṣùgbọ́n bí ìjọba bá lè jẹ́ pé kí ohun gbogbo tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mọ nílò bí wọ́n lágbọn tìjọba ẹ fi ṣẹ́ rán mi wọ́n sì fi ṣẹ́ ọ̀hún jẹ́ àmọ́ lágbọn tó òbí àtàlágbàtọ́ náà ọlọ́run tó bá fún òbí ní ìrànlọ́wọ́ láti rán mọ́lẹ́wé náà kó jẹ́ kí òbí ọ̀hún náà ó lè káre lábẹ́ ẹlé gbogbo ohun tó bá dàbí ìgbà pé tán ọmọ bá dẹ́ta wọn ò ní tí wọn bá dẹ́ta wọn ò ní màá tí ì lò kóbi náà ọmọ rà á fún ọmọ rẹ̀ náà nínú ilé pé ìbíjọba bá ra pẹ́ńsù ní sùkúù wọn tóbi náà ti ra pẹ́ńsù mẹ́rù ọmọ rẹ̀ bí àpẹẹrẹ nínú ilé ọmọ òní délé ìwé kọ́mọ̀ mọ́ bí wọ́n ṣe lo pẹ́ńsù àbí rúrú là bẹ́ẹ̀ ó ń bẹ ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Sunday Tribune. ajá balẹ̀ ìròyìn tẹ́ síwájú ìkànnì fresh lẹ ti ń gbọ́ wá ilé orin challenge ńbàdàn ibẹ̀ la gó wá síbi ọlọ́ba pápápá ẹ jẹ́ kí mi ó ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fótó ní iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n fọ̀rọ̀ léde wọ́n ní ní kò pẹ́ kò pẹ́ oníkílẹ̀gbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí ní kí wọ́n máa retí ìpinnu ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa nàìjíríà o lórí àbá eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdìbò èyí tí awuyewuye ń lọ lórí rẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀rò yẹn wọ́n pé nínú àìbalẹ̀ ọkàn ó ń lọ́pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà wà o pàápàá jùlọ gbogbo àwọn tọ́rọ̀ gbèrú lẹ́ka ti ètò ìdìbò lórílẹ̀-èdè wa nàìjíríà lórí ìpín gan pé kí gangan ni yóò jẹ́ ìpinnu ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè yìí ajagun gbébọn ti Muhammadu Buhari lórí àtúnṣe eléyìí tó ti dé bá ẹ̀ka ti ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ètò ìdìbò àmọ́ iléeṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè yìí wọ́n sọ̀rọ̀ jáde nírọ̀lẹ́ àná tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní ìpinnu olórí orílẹ̀-èdè Nàìjíríà lórí àbá èyí tó ní í ṣe pẹ̀lú ìwé ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní àrí ó fi ìpinnu sọwọ́ o sáwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ ní kò pẹ́kòpẹ́ wọ́n ní ọ̀rọ̀ yìí náà ló ti wá da ọ̀wọ́ òwù sílẹ̀ láwùjọ o torí pé òní gangan eléyìí ti ṣe ọjọ́ kọkàndínlógún nínú oṣù kejìlá ọdún 2021 wọ́n ní náà ni pinpinpin ló dé bá gbèdéke ọgbọ̀njọ́ o eléyìí tí òfin orílẹ̀-èdè nàìjíríà là kalẹ̀ fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà láti bu ọwọ́ lu àbá òfin kan tàbí káàrí ó gbé tìṣẹ́gbẹ́ kan wọ́n nítorí bá méje kọ́ ọjọ́ kọkàndínlógún nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí kan náà wọ́n ní nílé asòfin àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àti ilé ìgbìmọ̀ asòfin àgbà ni o àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wọ́n ní náà ni àwọn méjèèjì ni wọ́n jùmọ̀ bọ́ọ̀lù àbá tó ní ṣe pẹ̀lú àtúnṣe nínú ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́ka ti ètò ìdìbò tí wọ́n sì taari rẹ̀ sọ́dọ̀ ẹni tí ṣe olórí orílẹ̀-èdè wa nàìjíríà fún àgbéyẹ̀wò àti ìbuwọ́lù ní tààràtà wọ́n ní ilégbèmọ̀ asòfin àwọn náà ni wọ́n ń pa ń dandan o wípé kó jẹ́ wípé àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú eléyìí tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n mọ̀ ṣe àmúlò ìlànà gbangba làṣàtà láti máa fa olùdíje kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan àmọ́ wọ́n ní lòdì sí eléyìí wọ́n ní àwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà àtàwọn ìkànkùn ògbò kan láwọn ẹgbẹ́ òṣèlú kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n pé àwọn ò faramọ́ wọ́n ní ní ti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ eléyìí tó jẹ́ ti ajàfẹ́tọ̀ ọmọnìyàn àtẹnìkọ̀ọ̀kan ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n láwọn náà pé àwọn faramọ́ kó jẹ́ wípé ìlànà gbangba làṣàtà tá a mọ̀ sí direct primary òun náà ni àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n fi máa fa olùdíje kalẹ̀ o wọ́n nítorí bá méjì kọ́ yọ gba agbára kúrò lọ́wọ́ àwọn gómìnà àtàwọn èèyàn kan tí wọ́n nífọ̀ lẹ́ẹ̀kan náà nínú àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tó jẹ́ wípé àwọn náà ni wọ́n máa ń fa olùdíje kalẹ̀ wọ́n ní agbára yóò wá padà sọ́dọ̀ aráàlú àtàwọn ọmọ ẹgbẹ́ tó sì jẹ́ wípé àwọn gangan ni wọ́n máa fi ìbò sọ̀rọ̀ láti yan ẹni tí wọ́n fẹ́ kó ṣojú àwọn nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wọ́n ní ní ọjọ́ Jímọ̀ òun náà ni àtẹ̀jáde alágbára kan ló jáde o látọ̀dọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn eléyìí tí wọ́n jẹ́ àádọ́rin níye níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rọ olórí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari pé kí bàbá dákun kí wọ́n bu ọwọ́ lu àtúnṣe ti abala ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́ka ti ètò ìdìbò yìí wọ́n ní torí bá méjì kọ́ wọ́n ní yóò jẹ́ kí ètò òṣèlú àwarawa kó tó jẹ̀nà korokoro sí lórílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n wá ń rọ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ wọ́n ní bá ààrẹ bá kọ̀ táàrí ọ̀bá bu ọwọ́ lù ẹ̀yin ò sì lo agbára yín ni láti wà á kánálé àrí orílẹ̀-èdè nàìjíríà lọ́rùn pé kí ọ̀rọ̀ òfin yìí kó lè di òun o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọn ní àwọn gómìnà eléyìí tó wípé níṣe òun náà ni wọ́n máa jẹ gàba láti lè rí i dájú pé àwọn náà ni wọ́n máa fa àwọn olùdíje kalẹ̀ pàápàá jùlọ tó jẹ́ wípé bí wọ́n bá ti ń kúrò ní ipò gómìnà wọ́n ní ipò sẹ́nítọ̀ òun náà ni wọ́n máa lọ rèé dáfọ́tò ló láti gba tíkẹ́ẹ̀tì rẹ̀ wọ́n ní eléyìí náà ló sì jẹ́ ìbẹ̀rù bojo wọn o wípé bí ọ̀rọ̀ ìlànà gbangba làṣàtà tá a mọ̀ sí direct primary bọ́ bá fi lè dòun kò ní jẹ́ kí àfojúsùn àwọn kó wá sí ìmúṣẹ mọ́ bí yìí ṣe wà lójú ìwé kẹta lápá àṣàlẹ̀ ẹ̀jẹ̀ á ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ètò ààbò níbi tí wọ́n gbé ń ṣe ní àlàyé wọ́n pé ikọ̀ òṣìṣẹ́ aláàbò àmọ̀tẹ́kùn eléyìí ti ṣe ikọ̀ aláàbò nílẹ̀ káàró òjì rẹ̀ wọ́n ní wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde lórí bó ṣe jẹ́ wípé àwọn ohun èlò tí wọ́n ń lò láti dojú oró kọ àwọn èèyàn tí wọ́n da omi àláfíà ìlú rúlú gbòlògbò wọ́n ní ọmọ jẹ́ ilé yìí ti kọ̀ káre tó wọ́n wá ní ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ondo ní tiwọn wọ́n ní wọ́n ti ń retí yọ̀ǹda látọ̀dọ̀ ẹni tí ṣe ọ̀gá àgbà yẹnyẹn fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀ wa Nàìjíríà pé kí ikọ̀ òṣìṣẹ́ aláàbò Àmọ̀tẹ́kùn kí wọ́n lórí ọ̀fẹ́ láti máa gbé ìbáta mọ́tàsí lọ́wọ́ o káwọn náà ò fi máa dojú ro kó àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé àtàwọn ọlọ́ṣà tí wọ́n ń da omi àláfíà ìlú rúlú gbòlògbò gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀rò yẹn wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà yanyan fún ikọ̀ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ aláàbò lẹ́kùn ilẹ̀ káàrọ̀ òjìrè eléyìí tá a tún mọ̀ sí àmọ̀tẹ́kùn wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ kọ̀mándà láwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà eléyìí tí ń bẹ nílẹ̀ káàrọ̀ òjìrè àwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde o tí wọ́n sì ń ké gbàjarè sí gbogbo àwọn tọ́rọ̀ kàn wọ́n pé ẹ wò ó ọ̀rọ̀ ìbẹ́ eléyìí tí àwọn ń gbé lọ́wọ́ láti máa dojú orúkọ àwọn ajínigbé àwọn ọlọ́ṣà tí wọ́n da omi àláfíà ìlú rúlùgbòlògbò àtàwọn agbésùnmọ̀mí wọn lọ jẹ́ ń díẹ̀ káàtó torí pé ìbọn eléyìí tí àwọn ń gbé lọ́wọ́ láti ṣiṣẹ́ ààbò wọn ní kò ṣe déédéé pẹ̀lú ti àwọn ajínigbé o eléyìí tó jẹ́ pé àwọn ìbọn atamọ́tàsé òun làwọn ń gbé dání láti ṣiṣẹ́ láabi wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Èkìtì lọ́dọ̀ wọn àti ìpínlẹ̀ Ondo àwọn náà ni wọ́n ti wá kọ ìwé o láti béèrè fún àṣẹ ohun ìyọ̀ǹda lọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti pàṣẹ iléeṣẹ́ ọlọ́pàá wípé kí ikọ̀ òṣìṣẹ́ aláàbọ̀ àmọ̀tẹ́kùn láwọn ìpínlẹ̀ wọn kí wọ́n lórí ọ̀fẹ́ láti máa gbé ìbọn atamọ́tàsí dání o dípò ìbọn alágbélẹ̀rọ eléyìí tí wọ́n ń ṣe àmúlò rẹ̀ bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ikọ̀ òṣìṣẹ́ aláàbò àmọ̀tẹ́kùn òun náà ni wọ́n fi lọ́lẹ̀ o nínú oṣù àkọ́kọ́ ọdún 2020 tí wọ́n ní kí wọ́n jí gìrì láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé o èyí tó di tọ́rọ́ fọ́nkálé nílẹ̀ káàrọ̀ òjìrè ìṣẹ̀lẹ̀ ìgbẹ̀mí ẹni lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ àtọ̀pọ̀lọpọ̀ àwọn ìwọ̀ ọ̀daràn míì eléyìí tí wọ́n lọ́wọ́ agogo lẹ́kùn ilẹ̀ káàró òjire ìyún láwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ lẹ́kùn náà wọ́n nígbà tí ọmọ sọ̀rọ̀ ẹni tí í ṣe ọ̀gá àgbà yẹnyẹn fún ikọ̀ ti òṣìṣẹ́ aláàbọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ èkìtì ọ̀gágun àgbà joe kọmọláfẹ́ wọ́n ní ọmọ kọminú kọmi òde ó ní apá kún àwọn o lórí àwọn nǹkan ìjà eléyìí tí àwọn ń gbé dání o àti wípé àwọn ń béèrè fún àṣẹ àti ìyọ̀ǹda lọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà pé bí wọ́n bá lè rú àwọn lágbára kí wọ́n jẹ́ kí àwọn náà káwọn ọmọ gbé àwọn ìbátan mọ́tàsí lọ́wọ́ kíkiní ọ̀hún kó lè ṣe déédéé pẹ̀lú àwọn eléyìí tí wọ́n ń da omi àláfíà lúrúlú gbòlògbò àmọ́ ńgbà tí àwọn oníròyìn tí wọ́n kàn sí ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyún ọ̀gbẹ́ni Frank Mba tí wọ́n béèrè pé ibo ni nǹkan dé dúró lórí àṣẹ ohun ìyọ̀ǹda tí ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ondo tí wọ́n dúró dè wọ́n ní Frank Mba sọ̀rọ̀ ó pé ní ti òun o òun ọ̀gbọ́ pé èèyàn kankan àbí ìpínlẹ̀ kankan wọ́n kọ ìwé láti béèrè fún ìyọ̀ǹda pé káwọn òṣìṣẹ́ aláàbò àmọ̀tẹ́kùn kí wọ́n máa gbé ìbọn atamọ́tàsé lọ́wọ́ o ó ní ní ti òun bóun ò ṣe gbọ́ nǹkan kan lórí rẹ̀ yìí òun ò lè sọ̀rọ̀ o lórí rẹ̀ torí pé tóun ọ̀bá mọ̀ nǹkan lórí rẹ̀ òun ò lè sọ nǹkan lórí rẹ̀ ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ̀tọ́ tààràtà sójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch ajá balẹ̀ ìròyìn ní káàbọ̀ orí lójú ìwé keje ìwé ìròyìn ti Sunday Tribune ó ní ìròyìn tó ní í ṣe pẹ̀lú agbo òṣèlú ní mẹ́tẹ̀ẹ̀ta ẹjẹ́ ìrora mú belenja belenja belenja lẹ́yìn tọ́já yìí pé ní ìgbáradì ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́dún 2023 náà ni gbogbo ìròyìn dálé lórí o àwọn alátìlẹyìn ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ Èkó títún ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nílẹ̀ yìí aṣíwájú Bọ́lá pẹ̀ Tinubu wọ́n wí pé bọ́ọ̀ lọ́mọ ogun bọ́ọ̀ ogun wẹ̀yìn rẹ̀ wò ni o fún Tinubu kó wo ẹ̀yìn ẹ̀ wò àwọn dúró ń bẹ̀ fún ni digbí kódà bíi ike làwọn wà lẹ́yìn ẹ̀ láti jẹ́ kí ètò ìdìbò rẹ̀ sípò ààrẹ kó kẹsẹ̀ járí wọ́n pé àwọn alátìlẹyìn rẹ̀ yìí ti ń gbéra pa láti rìnrìn àjò ẹni wá ní èèyàn wá ní ẹjẹ́ arọ́sọmọ lára kásì fún gbàjámọ́ tìkín kọ́mọba àjábọ́ torí pé ẹ̀ńtà ni o náà ní náà ní náà ní bẹ́ẹ̀ náà ní aṣẹ́gìtàṣẹ́ náà ní èpo ogi pé àwọn náà ní ti Tinubu torí pé èèyàn ni àwọn ikọ̀ ọ̀hún ti ẹgbẹ́rẹ́ ńlẹ̀ pa àwọn pínpín kàn sí ìpínlẹ̀ Kaduna wọ́n lọ sí ìpínlẹ̀ Sokoto wọ́n lọ sí ìpínlẹ̀ Ògùn wọ́n lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ ní àyín àti àwọn ìpínlẹ̀ tó kù kódà wọ́n ní lọ sí ìpínlẹ̀ kogi wọ́n ní ní ntọ́gbọ́n wọn gbéra ń rìnrìn àjò nígbà tí ẹni tí ó ṣe ẹni tó léwájú wọn tí wọ́n máa sọ̀rọ̀ lánàá tí ìrìn àjò ọ̀hún tó ká wọn mọ́ ìpínlẹ̀ kogi kó tó di pé wọ́n ó tó sọ pé àwọn tó gbéra ńlẹ̀ máa lọ sí ìpínlẹ̀ delta ẹni tó wá léwájú àwọn ìgbìmọ̀ tí ń sọ pé ẹ̀yìn tinubu làwọn wà láti wọlé sí ipò ààrẹ lọ́dún 2023 ni wọ́n pe orúkọ rẹ̀ ní alhaji Aliaji Garuba Oseni tó sì wípé Tinubu kò ní nǹkan kan tí ó jẹ́ wípé òun bá òun fi ń lọ́bì lọ́kòkó lọ́dọ̀ rẹ̀ tó lè mú òun sọ wípé ní kí àwọn èèyàn ó dìbò fún lọ́dún 2023 ṣùgbọ́n ẹni mi ò sẹ́ni èèyàn mi ò ṣèyàn àní fi wọ́lárò lásán ni àti pé yiniyini kẹ́ni ṣe mí wípé baba tá ẹ rí òun baba dáadáa ni bó táwọn èèyàn bá sì lè dìbò fún gẹ́gẹ́ bíi pé tí wọ́n jẹ́ ìyá Yorùbá yóò sànmọ́nà yóò ta sánsán yóò sì jẹ́ pé nǹkan yóò mú yẹ̀sì fún orílẹ̀-èdè wa nàìjíríà ọmọ ẹ̀ ìwé keje mọ́ra sẹ́bẹ̀lẹ̀ ń jáni ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹni tí í gómìnà ìpínlẹ̀ yẹn èyàn adégbòyèga oyètọ́lá lánàá ọjọ́ àbámẹ́ta sátidé níbi ayẹyẹ ti ọlọ́dọọdún èyí tí wọ́n ṣe nílùú ìwò olódò ọba ọmọ àfìgbánilámùkọ ibẹ̀ náà ni a sọ wípé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adégbòyèga oyètọ́lá ti mú àmọ̀ràn sọ́wọ́ sí gbogbo ọmọ bíbí àti olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun pé káàdì yín nìkan tó káàdì ìdìbò tẹ́ ẹ bẹ́ẹ̀ gbà tọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yín iná lẹ́ẹ̀fìjà fẹ́ tọ́ yín o kíkọ́ wá gbogbo ẹni tó bá mọ̀ pé òun ti gba káàdì alálòpẹ́ ètò ìdìbò rẹ̀ sọ́wọ́ kó tètè ta kan lọ rèé gbà á nítorí pé ètò ìdìbò tí bá ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹni tí ó bá lọ́wọ́ ọmọbìnrin ò kò lè ráàyè dìbò wọ́n pe gómìnà Adégbòyègò Oyètọ́lá ẹni tí ń sọ̀rọ̀ tí sì tún gbé òṣùpá káre ṣọwọ́ sí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun níbi ayẹyẹ ọ̀hún lánàá tí apá wáyé nílùú Ìwó ní pápá ìṣeré ti Olúwo èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì wà ní ìlú Ìwó wọ́n pe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹnì ọkọ̀ wọ́rìn pẹ̀lú gbogbo àwọn lóko lókì níbi tó ti jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gan ó tún ń gbé òṣùbà káre lákòókò tí ń kí àwọn tí wọ́n ti jẹ́ ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú APC káàbọ̀ síbi ètò pàtàkì náà wọ́n pe ẹni tí ń ṣe akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Rasaq Salinsile àti ẹni ó ti gbàkan rí náà jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun SSG Alhaji Moshood Adeoti àtàwọn míì àtàwọn míì wọ́n pe gbogbo ní ẹ̀kọ́ wọ́n wá síbi ayẹyẹ ti ọlọ́dọọdún ti ìlú Ìwó nígbà tó náà wà máa sọ̀rọ̀ ní ìlànà ti wípé àìsí ńbẹ̀lẹ̀ ìbáwọn dá sí iná ni ẹni tí í ṣe olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí ó náà mọ̀ gbósùbà káre sọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun adégbòyìnká oyètọ́lá wípé ṣe é fẹ́ gbọ́ ẹnu ọdún mẹ́ta tó dọ́rọ́yè ní ìpínlẹ̀ ọ̀ṣun yìí ekú ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ yẹn ń fọn bí èèyàn ni wípé òun sì kan sára sí pẹ̀lú pé torí ìpínlẹ̀ ọ̀ṣun ó tùbà ó tùṣẹ́ bẹ́ẹ̀ ló wá sọ wípé kì í ṣe pé òun rojú rẹ o kì í sì ṣe pé bóyá òun ní kankan tó ń fẹ́ gbà lọ́wọ́ gómìnà àmọ́ òun rà rí dájú sáká wípé ọ̀sọ̀mọ̀ ojúwe keje ìwé ìròyìn ti Sunday Tribune ibẹ̀ náà lọ́wọ́ orí ọrùn jẹ́sẹ́ tó jẹ́ kí mọ̀wù rẹ̀ ìpínlẹ̀ ẹ̀dẹ́ta. ọ̀dà lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch eléyìí tó jáde fún taarọ̀ ibẹ̀ náà ni ìròyìn ti ń fìdí rẹ̀ múlẹ̀ wípé olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Ìgbòho Òòṣà wọ́n pé ó ti lo oṣù márùn-ún gbáko ní ìyàmọ́ ọgbà ẹ̀wọ̀n eléyìí ti ń bẹ nílé olómìnira Bẹ̀nẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní gbajúgbajà ajá fẹ́tọ̀ ọmọnìyàn ẹni tí tún polongo léwájú ikọ̀ eléyìí tó ń béèrè fún òmìnira ilẹ̀ káàrò jire olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Ìgbòho Òòṣà wọ́n lò náà níwòye àwọn èèyàn lọ́dà bí ìgbà wípé níṣe òun náà ni ó ti tàn sí ìhámọ́ o eléyìí ti ń bẹ nílé olómìnira Bẹ̀nẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé lásìkò yìí wọ́n pé ó ti pé oṣù márùn-ún gbáko tó ti wà ní ìhámọ́ náà láti ọjọ́ kọkàndínlógún nínú oṣù keje ọdún 2021 tí wọ́n ti fi kẹ́lí òfin gbé e ní nǹkan bíi ọwọ́ aago mẹ́jọ àṣálẹ́ ní pápákọ̀ òfurufú àgbáyé eléyìí tá mọ̀ sí Cajon ti ń bẹ nílé olómìnira Bẹ̀nẹ̀ nílùú Kòtónú gangan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ wípé láti ìgbà tílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ń bẹ nílùú Kòtónú tí wọ́n ti jókòó lórí ìgbẹ́jọ́ olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Ìgbòho ṣà lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù keje ọdún 2021 wọ́n ní wọn ò tún tí ì jókòó mi o wọ́n ní eléyìí náà ló wá jẹ́ kí awuyewuye kó tún bọ̀ rinlẹ̀ sí wípé níṣe òun náà ni ọ̀rọ̀ òṣèlú lọ́mọ̀ ti wọ ọ̀rọ̀ Sunday Igboho eléyìí ti ń bẹ ní ìhámọ́ ọgbà ẹ̀wọ̀n nílé olómìnira Benin wọ́n ní láti ìgbà tí olóyè Sunday Adéyẹmọ Igboho ṣá tó ti wà nínú ìhámọ́ nílé olómìnira Benin wọ́n ní náà ni àwọn ìkànkùngbọ̀n láti ilẹ̀ káàárọ̀ òjìrè lóníkálukú wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jàran kan tí wọ́n sì ń ké gbàjarè síta o àmọ́ níní ti àwọn èèyàn tí wọ́n ń jàran kan pé ẹ̀yà Yorùbá fẹ́ yà kúrò lára orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n pé ohun wọn kò ròkè mọ́ o tó sì jẹ́ pé oníkálukú wọn wọ́n ní náà ni wọ́n ti ń sin mẹ̀dọ̀ díẹ̀díẹ̀ díẹ̀ ìyún bẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ̀ ìlápá àṣálẹ́ ọ̀rọ̀ jáde o látẹnu ságè níbi tó ti ń ṣe ní àlàyé pé ẹ wò ó ọmọ lè fa ọ̀rọ̀ bí wọ́n ti ṣe ṣe ìwádìí mago eléyìí tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní bí ìgbà tí èèyàn bá ń wo eré orí ìtàgé ni wọ́n fàyọ bí ẹni yọ jìgá kúrò lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí alága àpapọ̀ fàjọ EFCC ní Nàìjíríà wọ́n ní ẹni tí í ṣe alága fún ikọ̀ tí ń dá iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà démọ̀ràn lórí gbígbógun ti ìwà àbàjẹ́ ọ̀jọ̀gbọ́n Ise Sage wọ́n ní òun náà lọ́mọ̀ ti la ọ̀rọ̀ kan mọ́lẹ̀ wọn kẹ̀kẹ́ ó ní ẹni tí í ṣe adelé alága àpapọ̀ fún àjọ amúnimọ́dà tí ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àti wọ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí tá a mọ̀ sí àjọ EFCC ó ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ọ̀nà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbà ṣe ìwádìí rẹ̀ àti ọwọ́ eléyìí tí wọ́n fi mú ọmọ lè fà kọfẹ́ ní gángangan o wọ́n ní ságẹ̀ òun náà ní í ṣe àlàyé ọ̀rọ̀ yìí ó ní bí ìgbà tí èèyàn fún ni pinpinpin òun náà ní ọ̀nà tí wọ́n gbà mú mágù o tó ń ti ìwádìí eléyìí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ ó ní pàpà jùlọ bí ìgbà tí èèyàn bá ń wo eré orí ìtàgé tó sì jẹ́ pé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ààyìn òun náà ni ọ̀rọ̀ òun ló sì ń ṣe mágò wípé wọ́n ti fàyọ bí ẹni yọ jìgá kúrò nípò gẹ́gẹ́ bí alága àpapọ̀ fún àjọ EFCC ní Nàìjíríà ojú keje òun náà lẹ́ẹ̀tì gba balance ìròyìn yẹn nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. n ò gbọ́dọ̀ rí kẹ́nikẹ́ni ó fi èédú dáná ẹlẹ́sìn mìíràn ìpínlẹ̀ Nasarawa. ọmọ lọ káàkiri káàkiri. èmi kọ́ táwa ni. gómìnà Benin ọjà. ok ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ biotonic àtẹ̀jẹ̀ ṣe o. ó fara lókun ìlera àtẹ̀bára àìsàn ò lè ráyè wọlé tó bá lo biotonic. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fáàmì ṣe ti gbọ́ o. kàkà kó rẹ̀ ọmú rẹ̀ rodo afara lókun bẹ́ẹ̀ni ni biotonic. èròjà tó kọ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore. biotonic jẹ́jẹ́ ló gbé jáde yọ biotonic. <laughs> real tonic hundred percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pé yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹ́ ṣoògùn ni ẹ gbà bẹ́ẹ̀ ó ti yá o àjọ̀dún ńlá wọlé dé twenty twenty one anniversary and thanksgiving service tábà orí ẹ̀ ní olúwa ọlọ́run kò ṣeun ti holy ghost intervention apostolic church tọ́mi adéṣọlá ọmọ omi ní ọlọ́run ṣògo ẹ̀túyáyá máa bọ̀ ọlọ́run ti ṣetán láti pínre ayọ̀ kan wọ́n náà tó bá lè wá o. bẹ́ẹ̀ni o ti sọ jù lórúkọ jésù gbàgbẹ ọlọ́run àpọsù ayọ̀ babalọ́lá ọlọ́run wòlíì ẹ̀mú akínábí ọlọ́run àwọn àgbà wòlíì tí ó bá ìpèjẹ́ ti ṣe tán láti fún ọ láyọ̀ nínú àjọ̀dún ìdásílẹ̀ àti ìdúgbẹ́jọ wa holy ghost intervention apostolic church deliverance fire ministry sowa samuel adesola ọmọwùmí ọlọ́nṣogo off lagos ìbàdàn expressway ìlú ìbàdàn sunday december nineteen ọdún ìlú ọmọ àwáyé o bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán lókòlókò àtọkùlù ló ń bọ̀ jésù lólùgbàlejò àgbà jésù retí rẹ o jájọ pàdé níbẹ̀. ọmọ ológo mo tún dédé o ọmọ tá a sọ lọ́wọ́lọ́wọ́ mo tún ti dé pẹ̀lú èdè orin tuntun tún ti ológun ẹlẹ́dẹ̀ àpèdè ara. Ó wọ̀dún torí tìlù tó kì tó kì tó nù tó nù. Gbogbo àwọn ọmọ ológun yá. Tẹ̀tẹ̀ sí ní sí ẹlẹ́gbọ̀n yìí o. Má glory ògo mi là kọ́lé láwùdá. ó máa ń tún sa, ó ń dúró gígígí. My glory ọdún CD ẹ ti jáde báyìí Marketed and distributed by SKD Music and Movies Productions. Telephone zero eight zero eight nine nine zero seven four one two tàbí plus one six five one two zero six two five two four. àtúnlẹ̀ falọ̀kùnlé ológójì street lórí ọdún ọmọ kẹgbọ́ rẹ́kọ́dì yẹn my glory ògo mi agbọ́túngbọ́ ni ó kọjá bẹ́ẹ̀. olóko bá ti ń dùn mí ó yá ìjọ orin ìlàjọ òyìnbó Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason though, your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful acts in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice businesses in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. ìlú ìbàdàn máa mi jìgìjìgì prophet sam ojo authority ìbàdàn city authority crusade wọlédè iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu máa ṣẹlẹ̀ rẹpẹtẹ ní baptist stadium òkè àdó ìbàdàn máa gbò bítíbitì èrò lálejò jákèjádò káàkiri àgbáyé lóní kojú kò wá sórí òkè ògo àṣejìrà ìbàdàn ó wá yá ìbàdàn city authority crusade sáàpì àkórí ẹ̀ last minute miracle gbogbo ìbàdàn ìtúláyé jáde ẹ máa bọ̀ nílé party stadium òkè àdó ìbàdàn bẹ̀rẹ̀ látọjọ́ sunday december nineteen títí wọ friday december twenty four ọdún yìí aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ nìsọjí ó máa wáyé fún dídí ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà gbáko agbára àgbà iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńlá lọ́ọ́ máa ṣẹlẹ̀ lójúkojú á gbé ẹrù rẹ kúrò ní èjìká rẹ àti àjàgà fàmì òróró yàn onísọjí àgbáyé ní prophet Samu, ojú authority tó ìmọ̀ àwọn jàǹkànjàǹkàn ikọ̀ àti ìrújú ọlọ́run àtàwọn gbajúgbajà olórin ẹ̀mí ni ọlọ́run máa lò ìbàdàn city authority crusade liberty stadium òkè àdó ìbàdàn ni ó jésù retí rẹ̀ jájọ pàdé níbẹ̀. ní orúkọ ẹni tó ní ayé àti ọ̀run ṣe ló máa máa dáa fún ṣáá bọ́dún ṣe ń parí lọ gbogbo ènìyàn ló máa ń fojú sọ́nà fún ẹ̀bùn tí yóò múnú wọn dùn jésù kristi akérésìore ti ṣetán láti fi ẹ̀bùn ọdún ta ọ́ lọ́rẹ ìjọ redeemed christian church of god region twenty one àgbáríjọpọ̀ gbogbo ìjọ redeemed nípínlẹ̀ ọ̀yọ́ ń pe gbogbo ènìyàn síbi àkànṣe ìsìn pẹ̀lú bàbá wa nínú olúwa alámòjútó àgbà ìjọ redeemed káàkiri àgbáyé pastor enoch adéjàre adébóyè pẹ̀lú àkòrí ẹ̀bùn tí kò lákàwé wá gba ẹ̀bùn tí yóò mú ọkọrin tuntun tí yóò mú àlàáfíà wọnú ayé rẹ àkànṣe ìsìn yìí yóò wáyé lọ́jọ́ wednesday ọjọ́ kejìlélógún oṣù kejìlá december twenty two twenty twenty twenty one láago méje òwúrọ̀ ní gbàgede ilé-ẹ̀kọ́ girama community grammar school lálùpàn ìbàdàn ìwọ náà má gbẹ̀yìn níbi àkànṣe ìsìn yìí kó o lè fi ẹ̀bùn tí ò lákàwé ṣèfàjẹ bàbá adébóyè ń bọ̀ sí lálùpàn nílùú ìbàdàn ní december 22 two láago méje òwúrọ̀ pastor caf ọ̀bàṣà olùṣọ́àgùtàn ìjọ rìdíìm ní region twenty one lólùgbàlejò àgbà jésù lolúwa. lójoojúmọ́ olúwa máa ṣe ìyanu fún yín ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmà dé ọmọ àtibá o. a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbàyídà ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakilala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbẹ̀ borí rẹ bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwaves àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ o. ọlọ́run ọmọ wa lé wa ṣàánú ayé mi. ó tún ti gún wàbí ìṣe rẹ̀ lọ́dọọdún sílẹ̀ ìjọdì ní goshenland cns church ọlọ́run ti sẹ̀gán dògo ni aṣọ ògo tuntun ni bàbá mi kọ́dé lọ́dún ni láti dáàbò gbogbo ènìyàn tó bá képe nínú ìpàdé sẹ̀gán dògo ẹlẹ́ẹ̀kan lọ́dún yìí àwọn tó ti ń wá lọ́dọọdún kò jẹ́ fi tàfàlà torí má jẹ̀mú ògo lolúwa bá prọfẹtẹ jp dá pẹ̀lú ìpàdé yìí ẹ̀rí ògo sì máa ń kúnlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ ìwọ náà darapọ̀ mọ́ sẹ̀gán dògo tọdún láti ọjọ́ kejìlélógún oṣù kejìlá ọdún yìí monday twenty eight to wednesday twenty second december twenty twenty one ìṣọ́ òru lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta o bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ ìpàdé yìí wà fún gbogbo àwọn tógo ti sí lọ lára wọn gbogbo àwọn tí ò fẹ́ go wọn wọ̀ ọ̀kàn olúwa yóò daṣọ ògo tuntun bọ̀ ọ́ ògo rẹ yóò sì tàn dọ́jọ́ alẹ́ òṣogun tẹ́ gbẹ́dẹ́bẹ̀ tí ò ní dògo ministry evangelist yemi david látàbúlé pastor lẹ́kan ajíwẹ̀ pastor paul ọláyíwọlá àtọ́lùgbàlejò gángan prophetess olúfúnkẹ́ ọmọwálé jp the new kúṣílá cns church wà ní aláyàkísọ́gbẹ̀sán street àbáyọ̀m islamic bus stop lẹ́yìn ecobank ìwóròdì ìbàdàn oh eight oh five six oh seven eight four oh oh ẹ̀gàn tèmi yóò dògo lórúkọ jésù. ajá balẹ̀ ajá balẹ̀. ajá ilẹ̀ ti mọ́ àjọ ti lọ jẹ́ agbẹ́ bíbélì wa ká hmm. gbé kuran kà mọ́ lórí wa. àbí ayá ìṣẹ́jú márùn lọ́dọ̀ Abọ́ládé. Abọ́ládé ò ní yá wa o. sáré jo èlé. ṣé jẹ́ sáré jo ọ̀rọ̀ Nasarawa hmm. ni wọ́n pé ìjọba abẹ́ pé òun ò gbọ́dọ̀ fojú kan ẹnìkankan kọ́ máa lo èédú tàbí pèsè èédú torí pé ìṣẹ̀lẹ̀ iná jíjó inú ọyẹ́ àti pé ìpèsè èédú wọn ní í ṣe hmm. Imo Ondo àti Ọ̀ṣun wọ́n ní àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì pé àwọn torí pé bá a ti ṣe ń sọ yìí wọ́n ní kò tí ì dájú pé ọdún kérésì yóò dùn fún wọn wọ́n nítorí àjẹ́lẹ̀ òbítíbitì owó tí ń bẹ lọ́rùn àwọn ìpínlẹ̀ ọ̀hún lórí owó tó ní ṣe pẹ̀lú ti ìfẹ̀yìntì ìròyìn ṣẹ́kù ìròyìn sì pọ̀. ìròyìn ṣẹ́kù ìròyìn pọ̀ pínlẹ̀ Kogi ìjọba abẹ wá pé ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀daràn tọwọ́ bá bà ó ní ẹ̀yìn òkú làájá kà ni. bẹ́ẹ̀ni mm. mm. ẹ bẹ́ẹ̀ bá gbá gbogbo àwọn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin